ẹ káàbọ̀ sí eré ìdárayá ẹ̀ ní bẹ́ẹ̀ ni o àṣẹ̀dẹ̀ gẹ̀ẹ́sì kankan lé ní yorùbá nìkan lásán la máa sọ. ó yá lẹ́ni la máa ṣe warm up wa lẹ́ni ní lunge reach wàá fẹsẹ̀ kan síwájú má jẹ́ kí ẹsẹ̀ kejì kanlẹ̀ rárá. ó dà bẹ́ẹ̀ yẹn ó yá gbọ́wọ́ sókè fakùn ẹ sínú ah, ọmọ dáadáa òun ṣe dáadáa gbọ́wọ́ yẹn sókè dáadáa tí n bá mú ẹ good good ó dà bẹ́ẹ̀ yẹn exercise a máa kọ́kọ́ ṣe lẹ́nu iye o a máa fọwọ́ mú ògiri nítorí mi fẹ́ kẹ́ ṣubú ẹ má ṣubú o ẹ má ṣubú nítorí ìdíyín o tẹ bá ti mú ògiri yẹn dání bẹ́ẹ̀ yẹn mọ̀ wá gbésẹ̀ kan sókè ó yá má wọ́ọ̀rì kàn gbé orókùn ẹ sókè dáadáa bẹ́ẹ̀ ni òun ṣe dáadáa bó ṣe ń ṣe yẹn gan ló dáa tó o bá fẹ́ mú ògiri dání o ní láti mú ògiri dání àmọ́ ó dáa kó mú dání kó má lọ ṣubú ẹ̀hẹ́n ó sì ẹ̀ lè máa jó lọ sef ṣùgbọ́n music yẹn alẹ́ Friday a máa jó ẹ dáadáa ní gbogbo ìtàn ẹ ibi tá a fẹ́ kó jó ẹ gan-an nìyẹn ó ti ṣe dáadáa a máa wá ṣẹ̀ṣẹ̀ kejì again tó o bá fẹ́ mógiri dání òun láti mógiri dání àmọ́ tó o bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu mógiri dání o má ṣubú o ó yá. o ò tiẹ̀ mọ̀ pé iṣẹ́ láńlò ń ṣe lẹ́ni tẹ orókùn ẹ sílẹ̀ díẹ̀ kó fa ikùn ẹ sínú ó yá fa ìdí ẹ náà sókè ẹ̀hẹ́n ó yá gbẹ́sẹ̀ ẹ sókè kó gbé sọ́tún kó gbé sósì kó tún gbé sọ́tún kó tún gbé sósì iṣẹ́ ńlá ló ṣe o. ọmọ dáadáa bíi iyán ọmọ rere bíi ẹ̀fọ́ ọmọ tó jàmàlà bíi <clears throat> ọmọ ọba. nísìnyí a máa ṣe èyí táwọn òyìnbó máa ń pè ní toe touch squat wàá sá sẹ́gbẹ́ kan wàá fọwọ́ kan ẹsẹ̀ wàá tún sá sẹ́gbẹ́ kejì wàá tún fọwọ́ kan ẹsẹ̀ wàá sáré bá ṣe máa ń sáré tabáròpó lè ń bọ̀ ó yá. bẹ́ẹ̀ ni òun ṣe dáadáa òun ṣe dáadáa bẹ́ẹ̀ náà ni ó yá sásẹ́ ó yá tó bá ti fẹ́ lọ sílẹ̀ bẹ́yẹn wàá jù díẹ̀ síta ni o jù díẹ̀ rè díẹ̀ ó yá kò mọ́lẹ̀ mo máa ń rí ẹ ní wedding tó bá fẹ́ jẹ rice tó bá fẹ́ lọ gba ẹran bó ṣe máa ń kó mọ́lẹ̀ lábẹ́ tébù mo máa ń rí ẹ óyá óyá óyá óyá óyá fún mi ní total squats fún mi lẹ́yọkan sí i ó dà bẹ́ẹ̀ yẹn ó dà bẹ́ẹ̀ yẹn nísìnyí a máa ṣe lunges àmọ́ tó bá yẹ pé lunges máa ń jẹ́ kí àwọn orúnkún ẹ̀ ro ẹ́ ṣe ètò orí tó wà lágbá ọ̀tún ìyẹn náà dáa ṣó ti gbọ́ ṣó yé ẹ ó yá fuck with a boo when it is a man. Ale, ale, Friday. tó bá ń ṣe àwọn alternating lunges yẹn o fẹ́ wò ó pé ọwọ́ ẹ á wà lẹ́gbẹ̀ẹ́ ikùn ẹ wà wá fa ikùn ẹ sínú dáadáa bẹ́ẹ̀ ni ò ń ṣe dáadáa ọmọ dáadáa ni ẹ́. gbẹ́sẹ̀ síwájú dáadáa mhm má ṣe ẹsẹ̀ kékeré kékeré ń bì o ẹsẹ̀ ńláńlá la fẹ́. very good nísìn tó ti ṣe yẹn o lè ṣe léyìn náà. reverse lunges ni àwọn ọ̀rẹ́ wa òyìnbó máa ń pẹ́lẹ̀ tó bá lè ṣe léyìn má wọ́ọ̀rì máa sọ fún nǹkan tó máa ṣe ṣóyè ẹ ó tó bá lè ṣe reverse lunges wàá ṣe boxer shuffles boxer shuffles wàá máa ṣe bí Muhammad Ali wàá gbọ́wọ́ sókè wàá fa ikùn ẹ sínú báyìí wàá máa ṣe left and right ó mọ̀ ọ́ ṣe náà tó bá ti dé Mushin àbí Òṣòdì rí kò sí bó ṣe máa sọ wípé ò tí ì rí boxer shuffle rí so ṣe yẹn tó bá lè ṣe reverse lunges tó bá ń ṣe reverse lunges ah mo kí ẹ o mo sá ẹ o ìwọ gan ni ọ̀gá ń bíbá ẹ. Oyasumi. Hi, I'm Cola, just like Coca-Cola. And while you're catching your breath, I just wanted to quickly mention that life is so much easier on my website. You get early access to all my YouTube videos. You get exclusive educational videos that are not available on YouTube or anywhere else. You get premium 30-minute workouts. You get all of my love. I got carried away there. You can grow your booty with my 8-week booty program. You can lose your belly fat with my 21-day belly fat focus program. You can be consistent with your workout routine by using my 30-day challenge challenge, and you can reach all your wildest health and fitness goals with my 12 month full year workout schedule. All of this is available to you to try for free on kabokofitness.com. So go ahead, check it out. I think you'll be glad you did. ẹ káàbọ̀ ẹ tún ti padà dé a máa lọ sílẹ̀ lẹ́ni sí ọ máa ṣe hip circles mo ó pè ẹ ti gbálẹ̀ torí tẹ́ ẹ bá gbálẹ̀ gbogbo nǹkan tẹ́ máa mí sínú ẹ má pè mí sí o ó yá. eré ìdárayá eléyìí ó da gan-an fún ẹgbẹ́ ìdí ẹgbẹ́ ìdí yẹn ó dẹ̀ necessary kí ìró àti bùbá kó dúró dáadáa kó fine ṣe mọ̀ so wàá gbẹ́sẹ̀ yẹn wàá jẹ́ kó straight wàá wá máa fi ṣe sẹ́kùn ńláńlá ẹ̀hẹ́n má jẹ́ kó yájú o wàá máa ṣe díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀hẹ́n o ti gẹ̀ẹ́tẹ̀ bẹ́ẹ̀ yẹn ni ó yá o ti fẹ́ ṣetán o ti fẹ́ ṣetán o dà bẹ́ẹ̀ o dà bẹ́ẹ̀ a máa wá yí sí ẹ̀gbẹ́ kejì nítorí a lè jẹ́ kí ìdí kan kó fáìn kí ìdí kejì kó máa jọ ìdí ìyá síkírá so a máa flip sí ẹ̀gbẹ́ kejì nísìn a máa ṣẹ̀ṣẹ̀ kejì kò sí nǹkan tó yàtọ̀ nínú ẹ̀ nǹkan kan náà ni méjèèjì ó yá ìta máa fi parí lẹ́nu lélẹ́ o so ṣe ètò ò lè ṣe kò fi yókù lẹ̀ gbẹ́sẹ̀ yẹn sókè dáadáa bí pé o fẹ́ gbé lọ sí òkè. Okay kó wá gbé wá sísàlẹ̀ wàá máa fi kọ o kọ gbogbo o tó bá fẹ́ one million dollars kó kọ six o síbẹ̀ tó bá fẹ́ one billion kó kọ nine o pẹ̀lú ẹsẹ̀ tó yẹ o ti fẹ́ ṣetán ó kù díẹ̀ ó kù díẹ̀ mẹ́ta méjì ó kan kúṣẹ́ o ọlọ́run á kó yọ fún ẹ o á dáa fún ẹ o ẹ jọ̀ọ́ ẹ subscribe sí YouTube channel mi tẹ́ ẹ báyìí ti subscribe màá dẹ̀ rí yín ní next time.